ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ lójú fún mẹ́fún wa nù ọ̀nà náà wà sí ọ̀dà lọ́wọ́ wa. sábà ní dáadáa ni ojú ọjọ́ fún wa jẹ́ ìnáka alákùnrin ibi ọ̀rọ̀ àwọn wà lánàá ọlọ́run fún wa kan àwọn àpèjúwe na dùn làwọn afọ àwọn mọ́fà na nàárí wọn làwọn afọ tọ̀síìrù wọn fi. mọ̀sálù wọn kí a mọ̀ sáyé ìdájí báwọn kọ́ ẹni na bùkátà sí náà tọ́wọ́ ajá nínú nínú omi jù ẹ dàrú iná ló burú búburú là ń sọ iná ló burú ọlọ́run bá wá mú àpèjúwe mọ́tàlú náà rí yónú wá fún àwọn mọ̀nàbìkì ẹ̀kọ́lá àwọn mọ̀nàbìkì hánrán grade one mọ̀nàbìkì mọ́tàlú náà rí lọ́lọ́run bá lò fún àpèjúwe tẹ́lẹ̀ kìtìtà fẹ́ kà lónìí mọ́tàlú mọ̀ ìyọ́nù. àpèjúwe olómi àwòkàtọ yíbe. àwòkàtọ yíbe ní àgbàdo. àpèjúwe tòní masalun máa iyó àpèjúwe olómi eléyìí yóò jẹ́ àmàjọ wáyé bí àwọn amọ̀nà náà. àwọn kan ń bẹ ní fáàfù tí ń bẹ lára wọn ojú náà bí iná ni ọkọjá jẹrẹ àwọn kan ń bẹ ní fáàfù tí wọn ọmọ fluctuate láwọn àsìkò kan yóò gbóná láwọn àsìkò kan yóò wálẹ̀ nítorí pé àwọn àmọ̀mí ní ọlọ́wọ́ bá pín àti mẹ́ta náà lẹ́kọ̀ọ́ náà. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لأمره ومنهم ومنهم سابق بإذن الله ní àwọn èèyàn wa àwọn ẹrúfin wa òdodo agbésìrà wa fún wa torí pọlọ ló ń sàmẹlẹ sà fún ma àwọn ọsùnmọlẹ sábà ẹlẹgbẹ́ nínú àwọn ẹrú tí wá àwa mùsùlùmí nù ọlọ́run la jí mi àwọn èèyàn bẹ nínú wa rọ́ọ̀lì mo lè nà sí wọ́n ṣàkóso fẹ́mi ara wọn pẹ̀lú inú adẹ́sẹ̀ wọ́n ṣe ìsìláàmù ṣùgbọ́n wọn ò jáwọ́ ń bí ẹ̀ṣẹ̀ ara wọn ń lò sí i. ọlọ́ni wà mẹ́nu wọn fún ọkọ̀ káfílẹ̀ àwọn kan bẹ nínú wọn gbogbo tí ń jọ̀ràn ayẹ̀ ẹ̀sìn òní wọn ojú tó wọn ní àwọn òní máa jẹ́sẹ̀ wọn ẹ̀sìn wọn wá ní fílà kò sì lọ́la níbi tí wọ́n lọ tó ojú tó bá àlùkò yàrá mọ̀ ìrún alábi sọlá lọ àlè wáyé oníṣẹ́ bá yẹ irú ọ̀rẹ́ yẹn yẹn wò tó bá pé èèyàn sórí rẹ̀ ṣùgbọ́n tó bá wá ní ààyè wọ́n ní ẹ lọ wọ àwọn náà fílà tí máa ń yàn ẹ máa fi pàṣẹ pàṣẹ ẹ máa jàmà ẹ máa jàmà ẹ jẹ́ wàá yàn náà fílà tí ó rí tí ó fi pàṣẹ pàṣẹ jẹ kò ní rí oníná fílà fi pàtàkì ṣùgbọ́n àwọn ọmọ kò wa ọlọ́ọ̀lẹ́kẹ̀kan nù wàmí nù wàmí nù sáà ládàá ń bẹ bí kan ní wàá fi ní débẹ̀. wọ́n mójútó rẹ̀ yẹn ẹ̀sìn wọ́n ṣe é lóòótọ́ ń tó orí bá wà bẹ́ẹ̀ wọ́n mọ̀ sí kúkú rẹ̀. òjì sọ́kà àwọn ẹgbẹ́ kìnnì kan súnà kìnnì kan kìnnì kan sọ́kà sí ọlọ́run tó sáfẹ́ wọ́n náà ti ṣe. ọlọ́run ní àwọn àyè torí pé ní abá nígbè yàn lọ wá kíní tí ọlá tó tóbi ọlọ́ọ̀ni oore tó ń ṣe fáwọn eléyìí ní àlùfáàtì tó lè kàlí òun oore tó tóbi mílíọ̀nù náà fáwọn mùsùlùmí sí báwọn mẹ́ta mẹ́tẹ̀ ẹ̀ta náà lànà bí wàá pín wá sí fa àkùnrin ní alẹ́ ìsìlámì lọ́ọ̀lì wọn ìná ń ṣe fa àkùnrin ní alẹ́ ìmáàní lọ́ọ̀gá فأخبرني عن الإحسان سابقوا بالخيرات هو سابق بالخيرات تبتليك من الحديث àtàlù kùránì wọn máa ń jára wọn ni ìlànà tí ọba bá sùlámù ń òun ni ò ní ìlú já alẹ́dáhùn àpọ́ǹtì kẹkálẹ̀ ká ló ń la gbé dáwà wa lé lórí pọ́ǹtì yìí ò ní ní àṣìkò tó lálàáfíà. kwure ni asidu gola na abia asidu gola na abia ni wile ja'awa musulmi ma n bere lati di dje musulmi oya ja'awa musulmi yobere lati di dje musulmi leni gbata abapala islamu ko oya tó bá yẹ yékéyéké tán yóò tó wá yóò tó tó gbèsè kan sí yóò di mòmìnì lẹ́yìn ìgbà tó bá di mòmìnì tán yóò wá di mọ́sítẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́nà ọba fi ń tún àlùkò rà bó ṣe wá jẹ́ pàwọn mùsùlùmí yìí náà àìsí ìpele kan náà nínú gbàgbọ́ wa sọ́lọ́run àwọn mòmìnì oríṣiríṣi ni wá bẹ́ẹ̀ náà làwọn mọ̀nà ìkíni ìsoríṣi kan náà àwọn kan bẹ́ẹ̀ lọ́jọ́ kí mùnàfíkù náà kú láti ní wọn mùnàfíkù paná tẹ̀tẹ̀ ọ̀rọ̀ tí wọ́n jọ parí sómú bùkùmọ́n ọmọ yẹn ọmọ làárọ̀ ọlọ́run ti á yá méjì ń kò parí ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kò sọ̀rọ̀ mbẹ́ torí pé nínú ọ̀gán wọn nínú dáàyà wọn ìsìláàmù kọ̀ọ̀rọ̀ àyè wọ̀bẹ̀ kọ̀ọ̀rọ̀ àyè wọ̀bẹ̀ rárá wọ́n kàn wí pé ẹ̀yà agbèrè àwa mùsùlùmí nítorí pé ká lè bá àárín táwọn wá láyé nítorí pé ká bá a là kí wọ́n má ní kékeré ní àwọn ọ̀pá wa àwọn ọgbà dúkìá wa kọ́ tán tàbí abẹ́rẹ́ta burú kẹ́sì yìí tá a bá wọnú rẹ̀ kálá ti di mùsùlùmí àlẹ́yà burú ṣe fún torí tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àpàtúndà àná bá ti ní ilé mùsùlùmí ní àdìsí wọn à ní kẹ́kẹ́. tí wàá mọ burú tá a fẹ́ ṣiṣẹ́ nítawọn yìí ní mùsùlùmí nù. ọlọ́jọ́ ọ̀rọ̀ tí wọ́n ti parí ọ̀rọ̀ rí ò lè wọn létí ọ̀rọ̀ rí ò lè wọn jáde wọn à lè rí mọ̀nẹ́. bàbá ńlá yà sí ẹ̀wọ̀n wọn padà wá ń bẹ nínú wọn dàrọ́ dúdú ní àwọn òsì ìdí mọ̀nàfìkì òjò ń tari wọ́n ń ṣe nǹkan méjì yẹ̀ wò síra wọn ní títí kúkú yìí tí ó sì dájú síláàmù lọ́wọ́ yìí tí síláàmù yìí tó ló sì dájú báyìí. ó ní eléyìí òní ni wọ́n wá wà ọlọ́run wá fi wọ́n sà ló ń mọ èyí òun kọ́ wá bọ́ wá fáwọn eléyìí. lófin ní àwọn kàtọ́ yìí ni mí náà sàmà. àwọn kàtọ́ yìí ni mí náà sàmà. pé àbíkí fún yín lágbèjúwe míì àgbèjúwe àkọ́kọ́ àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ la fún wa àwọn tó bá mu nu àwọn tó lọ́wọ́ ń nípa mùsọ́lá wọn níta sí i. àwọn ará ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀ni ọ̀dà gẹ́gẹ́ bí òjò àwọn àgbà ní pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹ̀sùn tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ń pé òjò ni Allahumma sayyiban nafi'an kí èso máa sayyiban nafi'an hàn ìlọ ọlọ́run sí lójú òjú ó sàǹfààní lẹ́yìn tí ọlọ́run sí lẹ́yìn tí òjú ó sàǹfààní ojú ìjọba ni ó sàǹfààní òjò yìí ẹ̀rí nà orí tuntun yí ibùkẹ́ ni ọ àyèmọ́tọ̀ lórí tẹ bá yẹ kí irú wò sàhábì làwọn kò tẹ àwọn kò sọ ike mọ́tọ̀ ọ̀sọ̀ ṣe é ṣòwò ní pé mọ́tọ̀ eléyìí bàbá sàájú onímọ̀ kẹsìrì náà mọ̀ lọ́pọ̀lọpọ̀ ní tíwà bá sáà àdìbà tó mọ̀ sọ onímọ̀ kẹsìrì mú. àwọn kàṣán yìí rí mú mìíràn sọ àwọn tàbí ká ṣe àpèjúwe àwọn mùnáfìkì onítàrọ́ dúdú tẹ́mi wọn ò balẹ̀ sọ́lọ́hún tán tẹ́mi wọn ò sí ìtàn kúrò níbi ẹ̀bọ ẹ̀mí wọn wá wọnú ìsìlámù ọwọ́ akéésí méjì níta bìrì bẹ́rù wọn lọ́lọ́wọ́ bá sọ àmàjọ abájọ́ káyà mi lọ́wọ́. ọlọ́ní akwụkwọ tiwọn ọjà gẹ́gẹ́ bí òjò tí ń já bọ́ tí ń rọ̀ láti sánà. Fi ìzòlò máa ń dún tọ́wá ní oríṣiríṣi òkùnkùn. Ó ní òkùnkùn ẹbọ, ó ní òkùnkùn iyèméjì, ó sì ní òkùnkùn àgàbàgebè. zulman òkùnkùn àìnígbàgbọ́ kúfúrú mbẹ́mbẹ́ agabademi mbẹ́mbẹ́ iye méjì nípa ọlọ́run àtẹ̀sìn rẹ̀ mbẹ́mbẹ́ wàrọ̀ ẹ̀dùn nígbà báwọn nǹkan wọ̀nyí bẹ rẹ̀ ara náà tó wà mbẹ́mbẹ́ ara tó ń ké fún ló sọ̀kalẹ̀ láti jọ wọn tí wọn bá tó dún àlùkò ránì báyìí ẹ̀rọ tó bá wọn. yé lọ́nà tó sọ yìí ìmọ̀ ni mo dé. wà bá ń kún nígbà tára bá jẹ́ kí wọ́n bá tọ̀nà ọlọ́run ọba tó làárẹ̀ ká bá rúkú ó dé ìmọ̀lẹ̀ nù ṣùgbọ́n bá rúkú ní ìsímọ̀ tẹ́sí wọn bá fẹ́ sí ní wọn ṣẹlẹ̀ ìmọ̀lẹ̀ nù lóru ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ nù tó bá يجعلون أصابعهم في آذانهم من الصواعق wọ́n wà máa ti ọwọ́ betí ipe ibi ara táwọn ń tọ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tó lágbára kọ́ mọ̀ wọ ilé àwọn àwọn ọ̀fẹ́ sọ látara nípa wọ́n máa ti ọwọ́ betí ibi ara bẹ́ẹ̀ tọ́ ẹ̀ẹ́dì pé àmì kan nínú àwòrán ibi tó tóbi nù oníkẹ́ wù ú gbọ́dọ̀ ẹ̀ríkẹ́ sọ àtẹ̀fẹ́ gbọ́ ló bá sọ kankan. ọlọ́ni àṣàwò náà kó lọ́sọ̀ ṣáàtì ààrẹ yìí. yẹ́n bá ti gbá ariwo kan báyìí wọ́n ti fún àwọn ẹni wọ́n ti fẹ́ tó aláṣẹ. ẹnì kẹ́kọ̀ọ́ òsì nílò tó lọ sí yàtọ̀ sí sọ̀rọ̀ àwọn ọmọ tẹ̀sí kan ti kẹ́tù ọlọ́ni làwọn yẹn ti kú náà mọ́lì àwọn ọmọ ọ̀rọ̀ ọ̀tẹ̀ àwọn ọmọ ìjẹ́kọ̀ọ́ làwọn lawallaw ilayhi wa hum yasrun ọlọ́run wọn wà láàrin nítorí wọn ìlú ni wọ́n sá lọ. kí wọ́n bá lè fi níbi kan táwọn lè sáwọ̀ kọ́ bá àdúró owó lẹ̀ kọ́ bá àdúró nìkan ni wọ́n sá lọ eré wọn ò mú wọn sá lọ mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n wọ́n á wọn ní tó wà fọ́ọ̀sì láti lọ bí àárín ẹ̀yìn mùsùlùmí lọ́rọ̀ bá wá ń sọ kankan kalẹ̀ wọ́n máa fọwọ́ di tí wọ́n fẹ́ gbọ́. gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ nínú òkùnkùn sara ń sán yóò máa ń sán yóò sì máa bọ́ ọdún pé ẹ ìgbélé àbárọ̀ ìgbà wọ́n sì yóò mọ̀ dé báyìí lọ́sẹ̀ àkọ́kọ́ lè mọ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tiwọn torí pé nínú àwọn báyìí tó wà. àwọn àmọ́ wọn máa bẹ̀rù kú gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọ̀nyí náà ó ti máa fẹ́ wọ́n títí dùn wọn ní fẹ́ tọrọ ọlọ́run ṣùgbọ́n tàbí ọlọ́run tó owó ẹ̀mí wọn wọ́n padà. sùnmù àwọn nífà àkùdíà pí ọlọ́run làwọn ọlọ́run làwọn eléyìí àwọn onímọ̀ ní àwọn ilé ìlànà bíi gbà lérò ẹni pé àwọn onímọ̀ ọmọ tó nífa kò sí méjì nífa kó ní àìsèkọ́ọ̀dé àti nífa kó ní àmàlẹ́ nífa kó takọ́kọ̀ àìsèkọ́ọ̀dé ni nífa kó eléyìí àmàlẹ́ ni. nífa kó takọ́kọ̀ ń lé débi gbé náà dẹ́wọ́ abdulayi musaba ó náà lóun gba ìsìlámù ṣùgbọ́n kí ló gba ìsìlámù yahudi ni. bóun kí o bá lò wọ́n gba òun ò lè ra burú fẹ́ ṣe fẹ́sìn yìí ṣe ó sì gba ya ìgbà tó yá tó yá tó yá tó yá táwọn onímọ̀ ń dín kù nínú àwọn sàábì wọn lọ kọ́ gbé ẹja aláàlẹ́ ó ní bó ọ̀nà ẹ̀ kan àwọn kan jẹ́ ni á lọ́ba lọ sí ẹjẹ́ fún Muhammad sallallahu alayhi wa sallam. àwọn bí ó lè jẹ́ rárá gbàtà nàbí ti kú àyè lọ́sọ̀rọ̀ náà nàbí mọ́ sọ yìí ẹ̀sìn tó yìí sílé. ṣùgbọ́n àwọn tó burú jù ní Abdullahi bin Saba gbogbo ara burú tó ṣẹlẹ̀ ní ẹ̀sìn ìdókùlẹ̀ ń bẹ̀ kékeré lọ́ba bí wàhálà yọ ọlọ́ọ̀ni àyè ọlọ́ọ̀nbó àyè wọ́n ọ̀nà wọn ọ̀dọ́ lọ́ba gbé wàhálà lọ́ba ti kú bú ọba lọ́wọ́ mọ̀ sí gbogbo wọn náà wọ́n bá tún wáyé o ti dáná fún àwọn yàrá àgbẹ̀bọ̀ bẹ̀ náà wọ́n bá tún bọ̀ nù náà wọ́n kì anábì tí ní ẹnìkan ò ní fi àná jẹ́ ẹ̀yìn àfẹ́ni ọ̀dáná ọlọ́ọ̀ ni ọlọ́ọ̀ àwọn àdáwọ̀ yẹn àdínà àwọn sàbẹ̀ náà torí pé àlè náà yọ ọ̀dáná bí dàbí kankan ló yóò fi pa wọ́n eléyìí torí pé anábì sọ pé láàrín àti ìlà ilé arọpò ẹni ọ lọgbọdọ fi lọjẹ ẹni náà ní ya jẹ o a ah, Ọlọ́run ọdún sọ ebi náà bẹ olórí ibú tó dá wàhálà lẹ ọsà máa yí bá òun ọ̀bọ náà bá lọ. ṣùgbọ́n fi rọ ọmọ ẹni èèyàn wọ́n ti bọ́ náà. àwọn ayé òde òní náà ti ń bí ara ọjọ́ ti pẹ́ ara àwọn ẹtí bọ́ọ̀lù náà láàyè bẹ́ẹ̀ tó tó bọ̀ bára tó mọ̀ kó wọ́n lé lómi nu àwọn ọ̀dà dùbìlẹ̀ wọ́n kọ́kọ́ kírun sí lánàá wọ́n àwọn ní àwọn tẹ̀lé wọ́n ti kọ́kọ́ kírun sí la ṣé kó tó máa lọ ṣé wọ́n bá ti kó yókù wọ́n ti kírun sí la àti kírun sí ọ̀la wọn. ọ̀hún ló ti gbà. ọlọ́kọ̀ wọra ìjọba ẹ̀kọ́ sálọ wa yóò sì gbé ikú sára yóò sì dóńdó torí ẹni ó bá fẹ́ kú fọlọ́ òkè sí mọ́sáàsì ọlọ́bọ̀n bò. nífàgùn ní ẹ̀sìn kan ní ìyàwó táwọn abdullahi tó ń sábà ní. àwọn nífàgùn kan bẹ nífàgùn àmàlẹ́ yìí làwọn táwọn àmì sànàbí dàkọ́ bá ń bẹ lára rẹ̀ bí irọ́ pa kàmá ládìó kàmá ní ẹni ọba kọ́ sí ọwọ́ ọdún kan ní ọkọ̀ tó kọ́ irọ́ fi pa. ìgbà yẹn náà yóò tún wá kọ́tẹ́ tẹ̀lé gbé gàdé èyí ọkọ fi ọdún kakọ yọrọ ta ló wá kù nínú òṣìṣẹ́ ọwọ́ tí ọmọ parọ́ báyìí dọwọ dọwọ ní ọdún wọn èyí wa nípa kù jíjà ń bá àdéhùn nínú wa ni jíjà ó dé mẹ́bàá nígbà nínú àwọn táwọn ẹyin ò tí ọba kó sí aláàtàn ẹgbẹ́ kọ̀ọ̀kan lóyún níbi lára wọn ní fáko ìṣèkọ́ dínú àti fáko náà àmàlí nù ọlọ́run àwọn ẹ̀dá èèyàn ẹni tí irú rẹ̀ bá mẹ́ lọ́wọ́ rẹ̀ bá gbà lọ́wọ́ ẹ̀. ní wípé ẹ̀jẹ̀ ní wọ́n máa bẹ̀rù kú fẹ́ kú látara bẹ́ẹ̀ wọ́n máa nítorí pẹ̀lú ẹlòmíì bẹ́ẹ̀ yóò kàn tó ń dùkú wọn máa sáfẹsẹ Ọlọ́run orí gbọkọ bẹ́ẹ̀ ti mùsùlùmí gidi. wọn lé nìkan wọn máa lọ lé kí wọn gbọ́dọ̀ kọmọ sí wàlí máa kọlá lọ àgbà kọsẹ̀ tó oníbọbọrọ kí wọn. lọba tó àwọn padà máa lò dáàbò wọn. ẹnìkan rọ ọmọ rẹ̀ wọn wá rí ẹ̀yìn ẹsìn lára rẹ̀ ó sì gbé ẹ̀kọ́ kí ọmọ mi ọmọ ẹbí mi tó ọmọ ẹbí ọmọ ìbá ti ń sọkún.

ìwà àti ẹ ẹ ẹlẹmi ò lè fi gbàdí ìbá fún ti gbọ́ ọlọ́wọ́ lè fi ìbá jọ ní ìdájú problem ẹ ẹ máa ní. yọjá àlùnà àtọ́jú àwọn ohun ó wò pé nígbà tí wàá ibi déyàn bá jọ ní ó sọ̀rọ̀ yẹn kéèyàn ó lò ìdílé gbọ́ wọ́n ó tàbí kí àlẹ́ ẹ̀rọ ọdún àyínìlà ẹgbẹ́ náà wà ní wàá gbé àwọn tí wọ́n sọ nìyẹn kéèyàn mẹ́rin sẹ́yìn kò bí ẹ̀sìn ọlọ́pàá mọ̀ sí náà àti gbọ́ àti mọ̀ nǹkan kan pa rẹ̀ nínú tí mọ́ bàtìlámù yẹn jẹ́ torí ìgbẹ́jọ́ ní ìsìláàmù rẹ̀ ọba yóò bá bàjẹ́ ọba jẹ́. ọba tó kí wà ní tó gbogbo àwọn ní pátápátá kiri ká wọn kò síbi wọn kà lọ kò síbi lẹ́nu ẹ̀kọ́ ẹgbẹ̀rún ni ò lè sá lọ bá lòun fẹ́ gbogbo ibi tó wulẹ̀ kọ́sá lọ abẹ́ ọlá ọlọ́wọ́ bá ń sùn wa. ọlọ́wọ́ àwọn ọba tó láàrin dàgbò dé sá fún. lọ́fíjọ́ jẹ́ pé sáà bá níbi tá a sá lọ gbogbo ní a sá lọ fàfẹ́rù ìlà mọ́ ìní ìlà fún mẹ́nu nàbí rún mọ́ mi. ọjọ́ ọlọ́wọ́ bá ní ẹjẹ́ á sá lọ tábàlà kàlọ òbí kan lẹ́yìn Ọlọ́run afẹ́ǹtẹ̀tẹ̀ fi mùnàfíkì nù níta wà mí ò lè di àlọ́ ọlọ́run àbá tẹ̀síwájú yàtí adúlbárùkù. yàtí adúlbárùkù yóò sọ́kùnrin sọ̀rọ̀ hùn nígbà tí èsì máa bá tẹ́ yóò fẹ́ èyí fọ́ wọn lójú ojú wọn fẹ́ èyí fọ́ nígbà tí ìmọ̀lẹ̀ ẹ̀sìn bá gbé yóò fẹ́ èyí gàgá tí wọ́n fi pamọ́ tí wọ́n fẹ́ pamọ́ sí yóò fẹ́ èyí sí dànù tẹ́ẹ̀rì wọn yóò yẹ ìmọ̀nàfíkì ni ìmọ̀nàfíkì ni ìmọ̀nàfíkì ni báṣu ni wọ́n tù ṣùgbọ́n kó lamọ́ àtọ́ àlàhùn wọ́n kọ́kọ́ fẹlẹ́ yìí sí iṣẹ́ ayé lọ́rẹ́ rẹ̀ ìmọ̀ yìí ó tó lé ṣàgbọ́n tààrọ́ dúdú ni wọ́ṣẹ́kì lásìkò tàyẹ wọ́n tó lé lé wọ́n tó lọ́n ti sọ àyà kankan yìí ló ń pè mí o lóde láwọn ọmọ náà fi kí wọ́n mú ìfásitì وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم ọlọ́run ló ń sáré ọ̀nà fún mi ọ̀fẹ́ wọn náà yọjà wọn. وإذا وإذا

ìjọba fi lè máa ṣe ìtàn tí máa bá sùn. lójú ọjọ́ ìrú pé pamọ́ fọlọ́wọ́n bá kọ̀ pamọ́ fún yà alámùsẹ́rọ́ wà á fà á ọlọ́run ló mọ ìkọ̀kọ̀ ńtọ́ pamọ́ ju kọ̀kọ̀ lọ òun ọlọ́run bá mọ̀. sọ aláwọ̀ àfihàn pamọ́ kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ọlọ́run ní pé tí mọ̀lẹ́sìn bá dé tí wọ́n bá jọ́ kùránì tí wọ́n bá jọ́rọ̀ màṣáwó fi wọn ń rìn lọ nínú mẹ́lẹ̀ ìmọ̀ yẹn ń di ara wa lẹ́bàá yìí pé lágbájá náà ti fi wọ́n sọ̀rọ̀ ju O ó lọ́mọ tí wọ́n fẹ́ sáà ti dé. rọ̀mọ̀dọ́ ló máa ti dé wọn náà máa ti wọ́n fẹ́ sáà ti dé dé. tàbí ó kú ká kú ẹni tí wọ́n àrùn kú sí lógún ọdún lọ́lọ́ ń bá mu ọ́dọ̀ lọ́ bá mọ̀ bá. lọ́wọ́ àwọn ọ̀gá ló ẹnu wa mú tẹsíwá tẹsíwá lè ọmọ bíi lábùsù mi mọ nídìí tẹsíwá wà kó báyìí ẹni ọlọ́run dé ọlọ́run ní tẹsíwá mú làbẹjá náà ti wá dé ẹni ọlọ́run ẹ tó balẹ̀ olóhùn kan lè lóhùn mú tí má yóò tó tó mú o ní ẹ bá padà rí mi ní ẹ sáwọn bá a pẹ lọ ọlọ́run bá a lè dùn bẹ yọ sọ òṣìṣẹ́ ní ọmọ ọbẹ lọgùn tó mọ kó yọ jẹun kó o tó yọ ọmọ kó o tó mọ̀ kó yọ ọkọ lé nǹkan ẹgbẹ́ mi ti ń kọ́lé mi náà tó lé kọ́ kọ̀ǹtẹ́jọ́ bọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tọ́ba jìbì ẹ̀sìn ọlọ́run ẹ̀jẹ̀ ká mọ̀ bá bẹ́ẹ̀ lọ́wọ́. wàyí bá amúnámù àlẹ́ ní tó kùkú bá tó dé wọ́n ti ṣe ìjọ kẹjọ wọ́n ti ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wọ́n tó ti fọ́ dídé ìyọ́ wọ́n tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ pa lọ́mọdé ọ̀dùn tọ́ba ti di ọ̀tún lásìjọ́ mẹ́rin ẹ̀ lọ́ọ̀dúnrún. ẹ̀rí àwọn ilé ọtí tó máa kọ wọn kọ tàbí wọn wọn máa kọ ní o wọn ti sè wọn gbogbo bíi ọ̀dọ́ lédè ni wọn kọ̀kọ́ lọ ara wọn ní lọ́jọ́ tó alájọ ara òkú ọdún ní ìsìn wọ́n wà pèlè ní lóògùn òkú alájò wọ́n pèlè ní wọ́n wà máa kú mọ́ṣẹ́ni lọ eré ló gbogbo ara wọn bọ̀ bẹ́ẹ̀ ni àfààní ọ̀nà ní two thousand and ten àbí eleven yìí ni lọ́rí bẹ́ẹ̀ convocation làwọn mọ̀ká bá rádìmíṣàn àwọn ọ̀rẹ́ wọn kan àwọn ti rádìmíṣàn ní láwùjẹ́kì ní bá gbé mọ́tò láti láwùjẹ́kì wọn bá wá sí ní lọ́rí wọ́n wá kó àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n fẹ́ matriculate matriculation ni wọ́n fẹ́ matriculate wọ́n fẹ́ matriculate ní o tí wọ́n ṣáájú wọ́n kú wọn wọ́n bá kóra wọn lọ tóró ní wọ́n bá yó kéyìí ìgbà tí wọ́n dé kiri ó sì jẹ́ máa ń ṣe é fún wọn bí sì dé bẹ́ẹ̀ nìkan ṣe fún wọn lókè bí sì dídí ọjọ́ ẹjẹ́ ó sì ju lè lọ́rí ìdìbò tí wọ́n bá ṣe kiri wọn tó wọn bàbá wọn ṣe wọ́n lè fà yẹn ní twenty five twenty five thousand wọ́n lè wọ́n sáà ní àwọn òfin kan tó le ó ti ní kí ní kàjẹ́ sàn ní wọ́n bá ti bí ẹ̀jẹ̀ eré àbí bíríjà gan àbí pọ̀ inú ti la ọjọ́ kìí méjì lọ sí àwọn tẹ́lẹ̀ tẹ̀lá ti náà àwọn tí wọ́n matriculate àwọn kan náà lọ sínú wọn àwọn tí wọ́n lọ sí wọn ló jégéjégé wàhálà bàjẹ́ àwọn tí wọ́n matriculate jẹ́ sọ́ọ̀ kò sí tọ́ka yunifásitì o. àti kábẹ̀rù ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kájú déédéé ní fáàfù onímọ̀jẹ̀ ọ̀jẹ̀ sọ̀bẹ̀ fi lù. tí ó jẹ́ mú mi ní inú àwẹ̀ fi sí ẹ̀yìn àwẹ̀ mú mi ní inú àwẹ̀ kéńté ẹ̀yìn àwẹ̀ mùsùlùmí kọ̀ kí gbogbo tọ́lọ̀ ní àmọ̀ sí inú ẹ̀sìn kí sọ̀rọ̀ mọ́tọ́ọ̀nù nìkan lọ́wọ́ àpò. àwẹ̀ sọ̀rọ̀ mọ́tọ́ọ̀nù ló torí fún ẹ̀sìn ní àwẹ̀ mí ìlé sọ̀rọ̀ àyàn ẹni ọba tó náà tó bá jẹ̀jẹ̀ àwẹ̀ sọ̀rọ̀ àyàn lórí ẹ̀. tọ́ ọba jẹ búra tọ́ ọba sí tó fi sọ́jà àwẹ̀ lọ àwẹ̀ sọ̀rọ̀ àyàn lórí ẹ̀. àwẹ̀ òpin sínú rọ̀mọ́tọ́ọ̀nù nìkan. èrò kíkì kìí ṣe inú nìkan wáyé pé abá ti fi hàn án ah, ah, àwọn ẹ̀ mọ́sálásí wà máa kú mọ́sálásí ti kú àti tí ọdún yìí ti ní kú mọ́. ẹdí ń dínkù báyìí ẹdí ń fà àdáwò fẹ́ o tí alágbèé wọn mọ̀ sí ìgbọ̀n wọn mọ̀ fún ọdún kan kò sì sí gánmọ́ làtìlẹ́yìn kò sí ọ̀nà wọn ò tó ẹ̀sìn ní àyà ẹ̀yin náà ń pẹ̀tẹ̀ ṣé màkà ń pẹ̀tẹ̀ ńlẹ̀ yín náà. ọlọ́ni wà láwùsá àlùmọ́ húlàbà àbà bísàmù wà àbẹ̀ náà ìhìm ọ̀fẹ́ ká máa bí àwọn ọ̀fẹ́ já sọ̀ra ọlọ́ni tó bá wù ojú tí wọ́n fi ń rìn aláyé àbájọ́ ìyá ìyàgá àbá fi wọn láyé nítorí àgàbà débi wọn ni kí àbá dé wọn gbọ́ràn ìgbọ́ràn ilé ìgbàgbọ́ lọ́gbà lérò ẹdẹ fún wọn nítorí àìsí ìwòye táwọn wòye àwọn àsìkò ọdún kù yàwé wọn wọn ọmọ yẹn lé ayé tuntun kí wọn àlè ìdá gàdà sí wọn máa ń sọ fún wa yìí ni díà ọba ní. gbogbo nǹkan ló ní ọba bí ọmọ ẹ̀yọ̀kan. ọmọ ẹ̀yọ̀kan tó bì kò ní làákàyè ọ̀gọ́ ni. ọba wa ń ṣe nìkan yẹ lórí ìtẹ́ nìkan yẹ lójú lórí ìtẹ́. ìgbà tó ń ṣe wọn wá wo aṣọ fọmọ yìí wàá sọ ńlá fún wọn wọn òfin fún wọn ṣe gbogbo ẹ wọn ṣe nǹkan ìgbà tí wọn ṣe gbogbo ẹ fún tán àwọn èèyàn ti náwó lọ ọba ti náwó lọ ìró pọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ ní ọmọ ọba wọn ti sì rẹpẹtẹ àgbè sáàfin wọn wá jókòó sórí àgọ́ ọlá ìyá tó jókòó sórí àgọ́ ọlá lókè ọba ọlá ọbọ náà ní ọjọba ọba jó jẹ fún ọwọ ẹran sí iwájú gbìyànjú ọjọ òjò ẹsẹ ìyàtí ẹ ti sí iwájú náà ọyà àròlé ẹbẹrẹ oúnjẹ fẹẹ ní ọbẹrẹ oúnjẹ báyìí ló wá fún ẹkọ ẹ̀kọ́ ìbọ̀ nígbà wọn ni kí alóde tí wọ́n mọ̀ bá ṣẹ̀dímọ́nì òní ìmọ̀ mọ̀ bá jẹ́ wọ́n wí wí wí wí ẹ̀kọ́ ìnà ni ìgbà wọn sọ sọsọsọsọsọ ní bá sọ fún bàbá bàbá ọmọ yìí máa ń sọ fún náà mà ní láàbù bàbá náà wà bà ọmọ gbọ́ ẹni ẹ wá gbé ya rẹ ẹ kó lórí ìgbà tí wàhálà pọ̀ ọ̀pọ̀ títí títí títí tó lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí títí títí títí àyẹ̀wò ọ̀lẹ́kùnrin yẹn ẹ̀rọ ni ò jẹ́ ráàyè ní ọbẹ̀. Ibi tí mo fẹ́ lò. Àwọn ọmọ mi rà. làákàyè ọlọ́mọ gba làákàyè wa wàlẹ́ ọ̀làgbára àti ṣẹ́bẹ̀ àwọn tó ní làákàyè lánàá tí ò ní mọ́ lónìí bẹ́ẹ̀. ọlọ́run tó bá wù ó òun lágbára àti ṣẹ́bẹ̀ etí gbọ̀ wọn akọ́lọ̀ òun mú kú o ojú wò ríran àwọn akọ́lọ̀ òun mú kú o ṣẹ́bí àrùn fáwọn ẹgbẹ́ láyé wọ́n rò fáwọn ẹ̀ríran á sì parí àwọn. ẹgbẹ́ àrùn fáwọn ẹgbẹ́ láyé àwọn tí báwọn ṣe ń communicate ara àwọn láti bẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ àṣìyàn mọ́tò ọ̀rọ̀ àwọn ọlọ́ni iná lọ́ọ̀hà. ọlọ́ni kankan lágbára mi ọ̀ká gbogbo nǹkan pátápátá mọ́ lágbára lórí ẹ̀ kálíbà àmọ́ kó tó bẹ́ẹ̀ ó tó ṣe iná lọ́ọ̀hà aláàbòlì sẹ́yìn kọ̀dí kìí ṣe iná lọ́ọ̀hà aláàmà yàṣà kọ̀dí rò tàbí iná lọ́ọ̀hà aláàmà àrọ́dà yẹ́kùn ìfẹ́ lọ yóò rà bí ìwádìí àlejò bá lọ inna Allaha ala kulli shay'in qadir ọlọ́run ní kò sí tó wò lè ṣe kò sí tó wò lè ṣe ọlọ́run má dára àti ọ̀dì alọ́run fún wa ọlọ́run má dára àkún fún wa ọlọ́run má dára àkún lálẹ́ ibi tọ́lọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga tọ́ parí ọ̀rọ̀ àwọn mọ̀nàbì kì í sínú kí wọ́n lè bá àmọ́ yìí kí bá a gbogbo àṣìkò yẹn dáadáa ìnáwó alákòóso ṣe ń pàdé ìwà àbúrò ìjàmbá tẹ̀lé sáà wọn. sọ jẹ pèsè ọlọ́run pẹ̀lú ẹgbẹ́ ọmọ àwọn ọkùnrin wọn wà lẹ́yìn ẹbí náà wà lábàájú wọn àwọn sùúrù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ẹ máa ṣe bí ẹ wá orí ọlọ́run máa ṣe bí ẹ wá ọlọ́run

bóyá tó àlàyé bẹ́ẹ̀ lórí ìjọ mi àwọn ìlú ọ̀tọ̀ ìrẹ́ ló dà lẹ́yìn tó mọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tí mọ̀ sí ní

o tí ẹ bá ka yà ní òkú gbé yẹn náà pé sọlá yẹn ti bóyá tó ti lè fi wà ní òkú yẹn lẹ́yìn tàbí mẹ́rin lọ mẹ́rin lẹ́yìn tẹ̀kọ́ ju ẹ̀ka ju àwọn ọ̀gá ká ti pa tó ìlú òkú wà pé tó bẹ́ẹ̀ náà ti ẹ̀ pẹ̀lú òkú náà ìjà ń lọ àwọn ọ̀gá tó dàbí ẹ̀sùn kúrò ẹ̀sùn kúrò torí pé nínú sábà ẹ̀rọ ìjọba ẹni tó lè máa fi sílẹ̀ òun ni ẹni tó bá jẹ́ àpá tẹ̀lé bó ti tẹ̀wọ̀n tó bá yẹ kó bẹ̀rẹ̀ sí lọ́kọ́ yẹn àpá sọ pé kò sílẹ̀ nítorí pé lóòrùn ẹ̀kọ́ yẹ tí o bá ti wà ní ìjẹun kò sí kò lára lóòrùn ìjẹun kan ló bá ti yẹ náà ti sọ òun ìṣẹ̀ tó yẹ nígbà tí wọ́n pa àpẹ́ ìyẹn wọ kí ni ìgbà tó ń darí lọ́dọ̀ ìgbà wọn ti tọ́jú

sábà yìí ṣùgbọ́n ìtòrí pé lọ́bí àwọn pàtàkì fún náà ló bá ní lọ́bí láyé púpọ̀ lọ́pọ̀ lọ́jà aráwọ̀ tó lọ́ọ́ ti bẹ́ẹ̀ lọ sọ́lá tó bá jẹ́ ọ̀gbẹ́ láyé ṣe níyà òun ni ó sì kò ní lọ ládàá ó sì kò ní lọ́bí àyè sọ́lá ìwà lọ́wọ́ àlàálà ló dá àpamọ́ sí gbogbo wọn nínú sábà bíi méjìlá ni ó túmọ̀ sí ẹ̀ma kàkiri tẹ̀ ọ̀dọ́ àti ìgbà wọn. bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ẹlòmí. wọ́n lẹ́nu